Tinubu kò ní ṣe ìpàdé kankan pẹ̀lú àwọn ìgbìmọ̀ asòfin àgbà lónìí ìgbìmọ̀ ààrẹ ti ṣàpèjúwe ọ̀rọ̀ pé ààrẹ Bọ́lá Tinubu yóò ṣe ìpàdé pẹ̀lú ilé ìgbìmọ̀ asòfin àgbà lónìí ọjọ́ kọkàndínlọ́gbọ̀n oṣù karùn-ún gẹ́gẹ́ bí irọ́ tí kò sí òótọ́ níbẹ̀ rárá ìgbìmọ̀ náà sọ pé ọ́fíìsì ààrẹ Tinubu kò lọ́wọ́ nínú ètò láti ṣe ìpàdé kankan tẹ́ bá rántí pé olùdámọ̀ràn pàtàkì fún ààrẹ lórí ètò ìròyìn àti ìlànà ọ̀gbẹ́ni Báyọ̀ Ọ̀nànúgà ti sọ síwájú nínú àtẹ̀jáde kan wípé ààrẹ Bọ́lá Tinubu kò ní ṣe ìpàdé kankan lọ́jọ́ kọkàndínlọ́gbọ̀n oṣù karùn-ún ṣùgbọ́n yóò fèsì sọ́rọ̀ ìpàdé àpapọ̀ ilégbìmọ̀ aṣòfin àgbà Tóyọ̀sí Adéṣínà ló ti jábọ̀ ròyìn Wisdom Yard.